sí o tiẹ̀ wà fẹ́ lọ́kọ lẹ́yìn kan kan lóyún kan bímọ ṣé wọ́n lo ní ìwọ lo ní má wọ̀rí ṣáàmà kó jà máa jorúkọ ẹ̀ bọ̀ wọ́n fẹ́ dúró lé ọkọ. àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan ayé ti ń lọ sópin. Ah. ẹ ẹ ẹ ṣe gbàdúrà fún kí wọ́n dàbí irú tí ń tẹ̀ wálé aláàjì Súlẹ̀. ayé ń dọgbọ́n tá o ayé ń jọrọ ayé ń dọgbọ́n tá o ayé ń jọrọ ọmọ aráyé kò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mọ́ gbogbo rẹ̀ ló dégún létí ìránṣẹ́ yìí tó ń tọ́lọ́run dípá o ṣùgbọ́n tó bá kó ń tọ́lọ́run o wọn kò lè lò ṣẹ́jú kan kó tó sú wọn ayé yé yẹra wo ra ẹ yẹra yín o. yẹra ẹ wò ìyá rúkà ìyá ìyá ìyá àbàdàn ìyá ara rẹ wọ ọ̀dà. Are you feeling me? Ìyá Àbàdàn sọ̀rọ̀ kí òṣèré tọmọ níwèé. Ah dáadáa dáadáa kò sẹ́ni tí ò yẹ kó tọmọ níwèé kò sí àtọ̀sọ́sẹ̀rẹ̀ kò sí ẹni tí ò yẹ tágbára bá wà láti tọmọ níwèé wé dáa ṣé ẹ pé wọn ò ráyè tó àwa yìí bàtà wọn ní àlọ́ kọ́ bàbá tẹ. ń bẹ̀rẹ̀ ayé ìṣòro ẹ̀ ń dùn ni ọkọ mi ò lẹrù pé ẹ lè fẹ́ kẹ́ tó kú yóò tó máa rùn. ṣé bí mo ṣe wà. tẹ́ ẹ máa fẹ́ tẹ́ ẹ máa kú mẹ́ tẹ́ ẹ máa fẹ́ tẹ́ ẹ akọmọ àti àǹsí kì í. akọmọ ni àmọ ń ka dada la wa kan kalẹ bẹ́ẹ̀ni akọmọ kò wá lè yẹ. kò ṣe é yẹ ntọ́lọ gbogbo tẹ̀yà tẹ̀dá tí ó dà láyé ó ti wà lábọ̀. ntọ́lọ máa ní ọkọ pé obì mọ̀ o obì. wà pẹ̀lú sùúrù. wọn ta ni ilé kúkún tọ́lọ̀ máa kọ́ kílé kún jù bẹ́ẹ̀ lọ wàhálà yìí wọ́n wí ọ̀dì ọ̀dà àṣà. ìrànlọ́kẹ́ alákòóbá lélẹ́yìí o. <laughs>

ẹ sọ. mo ní mo láwọn tí mo ń tán tẹ̀lé mi kiri lọ́wọ́ lọ́mọdé láwọn tán ti ṣe tán hmm. tí wọ́n ti because nígbà tí mo bẹ̀rẹ̀ yẹn náà mo máa ń ṣe makeup artist nígbà yẹn hmm. ṣe pé makeup gba yẹn kò dàbí ìtìsìn ìtìsìn yẹn á ti lajú dẹ wọn ti gbó ẹ ẹ so gba yẹn makeup tiwantiwa táwa ń ṣe ń gbà yẹn àwọn pé wọn dà ká. ǹjẹ́ wà nínú sẹ́yìn. ó pọ̀ báwo. ẹ̀gbin pọ̀ hmm. ọ̀nà tẹ́gbin fi pọ̀ ni pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin tó wà ń bẹ̀ ni wípé àwọn kan wà tẹ́yẹ pé o jùlọ hmm. tó mọ̀ pé o jùlọ tó tún sínú ọ̀nà iṣẹ́ yìí hmm. ṣùgbọ́n tán bá ti dé tán bá ti rí ẹ pé kìnnì kò sí respect mọ́ bíi tìgbà yẹn hmm, torí ńgbà táwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn bí o ní respect báwo ló ṣe ní respect ẹ tó bá ń wájú wọn táwọn ti sìn yìí ṣe mọ̀ pé ayé ti dayé ojú kejì níbo la wá sa ojú àkọ́kọ́ sí àwọn ibi tó bọ́ sọnù lọ ṣe gẹ́ẹ̀tì mi ẹ̀gbin wà gidi o àmọ́ yé ẹ̀gbin ẹ̀gbin oríṣiríṣi tó tẹ̀ nílé kọ̀ bó ṣàgbọ́dọ̀ mú mọ́ra. ẹ bẹ́ẹ̀ lórí ẹ̀tọ́ pàbọ̀ wo ẹ̀gbin. ní ọdún kan wà mm. mo lọ ṣe iṣẹ́ kan mo ti wá ṣetán níbẹ̀ so èmọ̀ èmi fẹ́tẹ́ àrùn ìwà máa ń kóra wa kiri láti ìgbà yẹn mm. so èmi ti wá kúrò ní location yẹn mo wá wálé mo ti parí so fẹ́tẹ́ àwa ní pé kí n bóun ṣe ọbẹ̀ adìyẹ wa nǹkan kan mo ṣáà ẹ̀yà. Eh, mo wá bá ṣe lọ lọ́jọ́ kejì ọmọ tí ó tó dẹ̀ ń ṣẹ́ yẹn ọmọ ẹlẹ́yìn pátápátá ni hmm. so bẹ́ẹ̀ mi ṣe wá dé Tóyọ̀sí Adésànlá ló wà nídìí oúnjẹ bìkọ́ sọ́n fún wa lóúnjẹ location yẹn òun àìmọ̀ pé mi ìṣáà lè wà níbì kan sí kírú ẹni tí mo mọ̀ bóyá rí yìn wá dé kí n wá rí kí n má sọ pé àì gba ẹ jẹun o so Tóyọ̀sí wá rò pé ọ̀rẹ́ òun gba oúnjẹ o hmm. bí sọ́yà ti gbóúnjẹ fún mi ṣá kí n má fọ̀rọ̀ gùn ni oníṣẹ́ ti dé pé ah oúnjẹ báwo àtúrúkà iṣẹ́ máa jẹun àyíbẹ̀ ti parí iṣẹ́ ń bí kinní kan sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan-an bá wò báyìí mo ti parí lóòótọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n mi <laughs> tẹ́ ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ èmi kẹ̀lé tọ́rọ̀ bá ń dùn mí tí má fẹ́ máa rojọ́ máa máa ké ni hmm. so bí mo ṣáà eh. mo fẹ́ máa ké hmm. téèyàn sì wá gbà wọn lẹ́nu gbàtà àwọn gbogbo àwọn fẹ́tẹ́ àgùn wọn bá dán bá sọ wọn wá sọ̀rọ̀ sí gan yà kí ló mìn even kó wá kó máa wá lójoojúmọ́ kó wa máa jẹun bí ṣó o lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ṣá àwọn kọ̀ọ̀kan náà dẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé sọ àtìgbà yẹn báyìí tí n bá ti ríru wọn máa ń lé lò ní o hmm. tí n bá wà ní location tí ò bá kí mi mi ní kí ẹ tó bá kí mi máa dẹ lò. ẹnìkan ní ọkà ìjà yín tẹ lówó làwọn ọkùnrin wòlé kan ṣínà làwọn àlọmọ mi láti pọ. wọn ní kíni. bẹ́ẹ̀ àwọn ọkùnrin kan bẹ àtọmọlọlọ ni wọn máa wá kí wọn máa bà tì yín wọn máa satisfy yín wọn máa gírísì yín ẹ̀yin wọn máa fowó lẹ fún wa wọn ló wọn ló pọ̀ ní àná. bóyá àti ṣé fún ro wọn rí. Ah, kò yẹ bóyá. ìjọba àwọn ti nájà rú rẹ̀ <laughs> Bọ́láńlé Fìjàbí làwọn ṣe ẹ̀kan aláìkí ń gan kò ní bàjẹ́ lágbọ́rọ̀ lọ́n. mà èyí tó wá ṣe pàtàkì wọ́n ní location ẹni tí ọba tó wù yẹn ọ̀tọ̀ fún àtàwọn wọn bẹ pé nítorí pé àti jẹ́ fòkùn sáyẹn wọ́n fẹ́ mú ìbalẹ̀ ká tó lè fèsì sèǹtọ̀ dáa is it true. ẹ ẹ òótọ́ ni. òótọ́ ni ó ṣẹlẹ̀ sí ọ rí. kò ṣẹlẹ̀ sí mi rí ó máa ń ṣẹlẹ̀ kò dẹ̀ síbi tí ò sí níbo tún ah, ah, ní òsì tí àárín àwùjọ àwọn ilé ìlànà. ẹ máa gbọ́ kò síbi tí ò sí pé bóyá bóyá wọ́n fẹ́ fún ẹ ṣẹ́ wọ́n á ní tó bá ti lè fẹ̀yìn balẹ̀ wọ́n ní fún ẹ ṣùgbọ́n nídìí iṣẹ́ táwa wà yìí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín nídìí iṣẹ́ táwa wà yìí àwa táwa ń bẹ́ẹ̀ náà up till now kò sí nǹkan tó ju wa ò rí ṣùgbọ́n wọ́n tó o bá ń jẹ́ kó ẹ pé tó mọ̀ pé kò sẹ́ni tó lè fún yàn star bí òṣù ọlọ́run kò sí ọlọ́run nìkan hmm. àìmọye àwọn tó yẹ pé wọn àjìyà iṣẹ́ ìtàn ti ń jèrè ẹ̀ náà ọlọ́run ló ní kó bẹ́ẹ̀ àwọn kan ti wà táwa ti bá tí wọn jẹ́ nǹkan kan táwọn rí wọn mọ́ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kò sígbà tí wọ́n bá fọ̀ ẹ́ tàbí kán ka ẹ níka tó di star ìka bòròbò ni tí wọ́n ṣe ń náwó wọ̀ ọ́ náà wọ́n tán gbàgbà wò. èyí ti ṣe hmm? fún lórin. Orin lọ́ba mo báyìí. ọlọ́mọge obìnrin ló máa jẹ́ kí orí bẹ́ẹ̀ ni kò sí àwa ẹ̀ náà wọ́n ń dàn sí wa rí ṣùgbọ́n ìgbà yẹn mi rí bí ìbàtẹ́ pé ẹnìkan láyé ọ̀gá wa kan wà mo forúbọ kòkòrò wọn láṣìírí tẹ́ ẹ gbọ́ lọ́dún náà lòun á lọ faith meeting làwọn ń bọ̀. lórí ètò tèmi èmi máa ń dá akọni. èmi àwọn àmọ́ ń dá so bí wọ́n bá ṣe wá ń bọ̀ wọ́n wá ní àlùkà aṣọ́wó tó mẹ́ka fẹ́ ṣe fíìmù kan ọ̀gbà iná fẹ́ ṣe kíní kan alágàdá gòdò ìyàwó alágàdá gòdò yà wọ́n máa ní pé kí n ká lọ pọ́n wáyé tán wọ́n fi star rẹ̀ ní ìgbésà máa bá yín bẹ̀ ọ̀rẹ́ mi kan wá wà tó tẹ̀lé mi lọ òun ń ṣoní tíátà bàtí wọ́n wá lọ tán ló wá ní kílẹ̀tì mi mi lè tẹ̀lé wọn o mo mọ nǹkan tán wá o tí má tẹ̀lé wọn sìn ọ̀dọ̀ wọn àwọn náà mú mi dé location wọn ò ní fún mi ní yàrá torí wọn pè mí àwọn náà fún yàrá jọ máa sùn ni ó dàṣẹ tó bá yọ lọ yàrá tí wọn bá gbé olúwa là ń bẹ̀ lọ dùdé tí má ní kọ̀ sáré wọn ò ní sọ pé kí ló dé tí mo tẹ̀lé wọn wọ yàrá mi gbà ká mú ni o iṣẹ́ omi náà. abala kan tí máa wà lórí ètò ìnáwó abala yẹmi wò abẹ yẹra o tá a bá padà dé gbé òkè. oníkìlọ̀ ọmọdé mọ̀ oníkìlọ̀ ọmọdé mọ̀.